إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فيا عباد الله اتقوا الله حق التقوى واعلموا أنكم ملاقوه وأن الحياة خزائن بما ينفعهم عند لقائه أيها المسلمون كما قلنا في خطبتنا الماضية نحن على أبواب شهر عظيم ومولد كريم شهر تتغير فيه المقاييس وتفتح فيه أبواب السماء وتضاعف فيه الأجور إنه شهر رمضان المبارك شهر الصيام والقيام شهر القرآن والغفران شهر الرحمة والعتق من النيران يقول رسول الله صلى الله عليه وآله وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب النار وتصفد فيه الشياطين حديث صحيح عباد الله اعلموا أن رمضان ليس شهر حسنا ولا موت نوم ولا ميدان الإسراف واللحظ بل هو مدرسة إيمانية وميدان الإسراف وميدان المجاهدة وقولكم قد لا تتكرر كان من أناس صاروا معنا على أعمل مادي فاليوم هم تحت التراب وكان من مؤمن في رمضان لم يكتب له نور قال صلى الله عليه وسلم رغم عن عمره أدرك رمضان ثم انطلق قبل أن يغفر له أيها المسلمون إن الاستعداد لرمضان يبدأ من الآن كما قلنا في خطبة الماضية ويبدأ بالتوبة الصادقة من الذنوب والمعاصي وقد بيان ذلك قال تعالى واستغفره وتوبوا إلى الله جميعا المؤمنون الثانية تتبع النية والعرض على الاغتنام الشهر بالطاعة الثالث إصلاح الركن من الحد والأسد والكلب وراء تعظيم القرآن وهو شعره وقد بيان ذلك أيضا في الخطبة المالية بيانا شافيا ورضيت الخلق فيه قال تعالى شعر وقال الذي أنزل في القرآن هدى للناس وبينات من الهدى كما قال رسول الله صلى الله عليه وسلم صوم رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه عباد الله اتقوا الله واعلموا أن رمضانكم مسلسل عمركم وخسارة لمعرفتين أيها المسلمون ليس الصيام ترك عن فقط بل هو الصيام للجوارح الحرام قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا كان يوم الصوم أهلكم فلا يصوم ولا يصوم فإن أبى أحد أو قتله فليكن إني صائم متفق عليه قال رسول الله صلى الله عليه وسلم إن من حديث الذي أخرجه البخاري في الصحيح من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ففزوا ألسنتكم وضبوا أبصارهم خلال رمضان وقاتلوا قلوبكم وراءوا ضروركم وحسنوا إلى خلقه ومن أعظم القربات في رمضان الصدقة قال ابن عباس رضي الله عنهما كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان متفق عليه ومن الإنفاق رمضان وتقديم الصائمين ولما الله عليه وسلم من فطر صائما كان له مثل أجر غير أنه لا ينقص من أجر الصائم شيء عباد الله لا تعجل الصوبة ولا تؤخر الاستعداد فلأجر ضيقا ولهم أقرب ممن نصر وسعيد من استقبل رمضان بقلب حي وخرج منه مغفورا له اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان غير فاقدين ولا مضطر ولا مفقودين اللهم اعنا في على والقيام وتلاوة القرآن وغض الأبصار وحفظ الألسنة اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وعيوننا من الخيانة اللهم اجعلنا فيه من المقبولين ومن عرفائك من الناس اللهم أصلح أئمتنا وولاة أمورنا وارفع من بلاء عن أمتنا واغفر المستضعفين من المسلمين في كل مكان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار alhamdulillah ọpẹ́ ni fún ẹlẹ́dàá wa báwọn ẹlẹ́dàá ní àyàfíàwá tóbi àwọn tààrà ní dídáwà sí àti ṣíṣẹ́ wà wà nílẹ̀ látàrí ìsúnmà òní kí ṣe òjò jímà tí ó pàì oṣù ìgbà tí ó bèèrè jímà tí ó pọ̀ ní láti tààrà láwọn àwọn ìlú àwọn ń nínú oṣù ọ̀bọ̀tọ̀ àwọn ń bẹ nínú oṣù ọ̀bọ̀tọ̀ ọlọ́run kàwá fún ọ̀pọ̀ nínú àwọn tí ó mọ̀ bẹ̀rẹ̀ ọ̀bọ̀tọ̀ ń gbà náà òrùlé lọ ikú ní ẹbà ìjọ ó tó bá ajá báyìí nǹkan tó bá ti yóò ṣé yóò àbí ń tó báwo ló ti ṣẹlẹ̀ òmìnira ọlọ́wọ́ ojú àwọn ló ti ṣẹlẹ̀ ọlọ́ọ̀lọ́wọ́ ẹ̀yìn àwọn ló ti ṣẹlẹ̀ ọlọ́ọ̀lọ́wọ́ bá ṣẹlẹ̀ tán kí ó fi ọmọ ó fi ń nínú àwọn tí ó ṣe rẹ̀ mẹ́jọ bá mujari tí ó lọ́nà àdúwà Muhammad yẹni Allah subhanahu wa ta'ala lọ́nà àdúwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àgbáláyé pátápátá ìkí àti ọlọ́lọ́wọ́ ọmọ bá àdúwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àtàwọn aráàlú rẹ̀ tí wọ́n máa àtàwọn sọ̀rọ̀ rẹ̀ tí bá dùgbà ìkẹ́ náà mọ́tàwọ́ lórí ìpolówó ìlú káàkiri gbogbo sùn olùtẹ́tí sí ìrì aláàmàlẹ́ ẹ̀yìn onígbàgbà ní ojúbà tó lọ aṣọ lábẹ́ àkọlé tàbí àkòrí ọ̀rọ̀ pé rọmọdọ́ọ̀nù rọmọdọ́ọ̀nù lọ́ ìmọ̀ wàhálà àjẹ́jẹ́ láwọn ẹgbẹ̀rún رمضان قادم فهل عددنا والقلوب رمضان orí oòrùn ìsàtúndọ̀ àpírẹ ní àwàlá ṣé ọkàn wa ṣe tán láti gba ọ̀mọ̀tọ́ wọlé ọpọlọ lè ṣe tán nítorí pé ọpọlọ rọ̀mọ̀tọ́ ṣùgbọ́n tí ọkàn wa ṣe tán fún rọ̀mọ̀tọ́ nínú ṣe tán ọkàn èyí tán sọ ní kútúbà tó ó ní a sọ pé ṣáàrù Ramadan oṣù Ramadan lọ́wọ́ ní ohun oṣù tó ṣe pé ṣáàrù Ramadan lẹ́lẹ́ ní oṣù tí láti ilé Kùránì aṣọ Kùránì kan ní ilé ààyè ìtumọ̀ rẹ̀ ni pé ṣáàrù Ramadan ọ̀ṣáàrù Ramadan ṣáàrù Kùránì ṣáàrù Ramadan ṣáàrù Kùránì oṣù

ti ṣùtàn ọkàn gbọ́dọ̀ wà ní ìgbáradì fún kùrán wípé oṣù kùránì là ń lọ yìí èyí táwọn bàbá wa gbìyànjú èmi jọ náà àwọn tẹ́ sàbánú wọn wọ́n máa lọ rẹ̀ sí ìpínlẹ̀ nìyẹn mo kọ́kọ́ ka àwọn kankan lọ mo ka lọ ka fi hmm? ní sànà rọ́bì ṣẹlá ní sọ́ọ̀dì wọ̀yà sírí ní àmúrí wọ́n á lọ́lẹ̀ lọ́pọ̀ dẹ̀ta ní ìsìnkú ìyá ọ̀pọ̀ واجعلي وزيرا واشركوا في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قل كنت سؤلك يا موسى ẹgbẹ́ táwọn sọ àwọn bàbá wa gbìyànjú kọlọ̀ọ̀bà ní àwọn ọlẹ́gbẹ̀ẹ́ dáadáa kọlọ̀ọ̀bà ní bàdá wọ́n gbọ́ pẹ̀lú ìgbóngbọ̀nù kódà àwọn mẹ́wọ̀n nílò tí gbogbo ààrẹ wọ́n lọ pàwùsílẹ̀ àárọ̀ àwọn tí èṣà àfà nínú wọn àwọn tí èṣà àfà lọ sí àwọn mẹ́hẹ̀ ní kùránì aṣàmù àwọn náà ló sì kó bá wọn ìjọ sàlàyé fún wọn ní aṣàmù mọ́sílá aṣàmù ṣọba àti sàlàyé ẹ̀ ní ojú bàtà àwọn ní ó yẹ káwàá ṣe kéde ibẹ̀ tàbí ká gbìyànjú ju àwọn bàbá wa lọ lásìkò tiwa wa. Àwọn bàbá ń gbọ́ tàbí sí èmi. Káwọn náà tó wá máa lọ ju ti wọn lọ. Ṣùgbọ́n Kùránì yẹn kókò púpọ̀ káà tó fún wọn nínú Rọ̀mọ̀dọ́nà nípa gbígbọ́ ẹ̀ létí káwọn yóò máa gbé yóò máa kà nípa kíkà rẹ̀ fún àwọn tí kò mọ̀ ké tí ó mọ̀ ká lọ́dọ̀ àwọn tó mọ̀ ká ṣùgbọ́n àwọn jẹ́jẹ́ àwọn àbá àna àwọn dájókòó wọ́n mọ̀ tìláwà tó lẹ́ pé tìláwà tẹ́lómi náà ń ṣe kọ́lọ̀ kó gbà ní pàlẹ́tẹ́lẹ́ lọ́dọ̀ yóò fẹ́ parí kùránì kan láàrin ọ̀sẹ̀ kan kùránì méje ló ń sọ̀tọ̀ lẹ́sọ̀rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ọgbọ́n tó kà yẹn kò nítumọ̀

ìgbọ̀lọ́ ní kùránì yẹn anábì ní kùránì tẹ́rí yẹn ó jà tún láta àwọn àlẹ́ẹ́kà kùránì ó jẹ́rìí gbì ọ́ àbí kó jẹ́rìí papọ̀ ọ́ lójú àríkìámọ̀ nínú ẹ̀rí tí kùránì jẹ́ gbéèyàn ní pé kùránì ó sọ fọ́lọ́run ànábì ló bẹ́ẹ̀ lójú àríkìámọ̀ èmi ni mi ò jẹ́ kí arákùnrin yìí kó sùn lóòrùn kò sí ní olùwà bá ń gbà pẹ́ jẹ́ kó wà lìjọ́ náà ìwọ́ bọ̀ wà máa èmi ní gbọ́ lóòrùn tí òfin sùn kò ké kò mọ̀ ní ká àmọ́ ń gbọ́ ní ìpínlẹ̀ òfin náà àti àmọ́ àtàmọ́ rẹ̀ ti bá Kùrán ẹlẹ́ẹ̀kejì àsìkò pápá àlùmùjáradà ní pápá gbìyànjú àti sápá òun tálápá ń tètè orin Ramadan pápá ẹ̀yìn ó gbìyànjú ó sápá ó tún wá sálápá ń tètè ọ̀sáré èdè ní jẹ́rẹ̀ kí ní ń pè lérè èdè ìwà àtẹnìkan ẹfẹ́ ẹ̀ ń sáré láti lọ mú kinní kan tẹ ẹjọ́ ń dù ẹni bá kọ́ débẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ ẹ wá ń sáré èyí ẹ̀ ń fi ga gbága ìyẹn fẹ́ fi ga gbá láti débẹ̀ ó máa ń sáré àwọn mùsùlùmí yòókù náà ń sáré tàlẹ́ni tí ó rí kí ọlọ́run ọba tàlẹ́ni tí ó rà nú ẹ̀ tàlẹ́ni tàbíntàánú rẹ̀ ó sọ̀kalẹ̀ lé lórí tàbí ó bọ́kùn náà kú lọ́rùn ẹ̀ tàbí ó sọ́dọ̀mà àlìjánà eré táàmà sáníyẹn gbogbo ọ̀nà tí kálukú wá mọ̀ lọ́nà dáadáa ni kó máa gbà láti sáré kò ní ṣe é ṣe jùlọ bá bá dẹ̀wọ̀n bá dé àti kọ́kàn ó ti gbára kó ti wà ní gbáradì kó ti wà ní múra sílẹ̀ torí básìkò yẹn bá dé àbá táà bá wà ní gbáradì táwà ní múra sílẹ̀ à nílé ṣe nǹkan tà ń sọ yẹn látàtí kò ráyẹ̀ tẹ́yọ̀ bá ti fi sọ́kàn láàzmù kọ́bílá Ramadan làbújá láàzmì èyí ò ní ìpinnu tó ga èyí ṣe kí ni èyí ò ní ìpinnu tó ga yóò tún dira ẹ̀ lámúrè yóò gbára ẹ̀dì ìwé òun ó ṣe báyìí nínú Ramadan bẹ́ẹ̀ lórí aṣámú ìjókòó tó gbé àdúgbò lọ́nà ní èèyàn lè jókòó kírun nígbà tí náà ó bá ní lára bí ìjókòó gan bá nira èyí ó fẹ̀gbẹ́ lélẹ̀ àmọ́ kìí ṣe tí wọ́n ní kó máa sùn ó lè rí bẹ́ẹ̀ o àbá tí ló ń fẹ́ tí ò lè jókòó pé ó ṣe parí operation mùsùlùmí mi ò ní wá mẹ́sàlájú kò fẹ́ kí wọ́n mọ̀ pé ó fi máa bọ̀ gbẹ́jókòójókòó bọ́ kùránì sérí sétí gba kùránì sórí àwọn kan ní lọ ìkan jẹ́ láago lé lórí aago wọ́n wá mi sínú aago náà wọ́n dálé wọn lórí omi inú aago aago tí kan gbogbo pa bá wà tí yẹn lójúmọ́ ẹ́pà ó sọ wọ́n mọ̀ pàdánù kìrọ́ nínú iṣẹ́ olóore tí wọ́n bá tẹ lójúmọ́ ń bẹ́ oníkíní jẹ́ kìrọ́ àtàlẹ́bì ní sódà pé ó kéwú fò bá kó kéwú ní òdòkè kan nílẹ̀gbẹ̀ẹ́ wa ó pọ̀ ní kàrẹ́ orí iṣẹ́ olóore mélòó ló ṣe tó lè tókè tó fi jẹ́ wípé àgbòlò gbé sílé wọ́n tó wá rọ̀ níbi wọ́n rọ̀lẹ́ olórí ó tó wá kúnlẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ ka Kùránì lé olórí ó ní ọmọ yẹrí ẹ̀ òkò subhanallah àwọn olébórí rẹ̀ bá gbọ́ àsìkò tá a gbọ́ Kùránì sórí láwàáyé bẹ́ẹ̀ wá ní tí ó ṣe máa lọ mọ́síwájú lọ fún bẹ́ẹ̀ wọ́n jí ọmọ bá dàsìkò irú èyí tó fi lọ máa pa ìrù áńsẹ̀ kò sí tó ní bẹ́ẹ̀ mo mẹ́rin kan tí mo ti máa tó bá ti di pé rọ̀mọ́tọ́ mẹ́wàá ẹ̀ẹ́lẹ́rìí láyé tó gbé

tí ń bẹ láyé ànábì ló ṣe gíní ànábì ló tọ rẹ wọ́n wá ní nínú Ramadan ànábì tún máa tọ rẹ ju àwọn àsìkò lọ kí ni wọ́n fẹ́ nínú Ramadan mo tọ́ náà ní ojúbà tó kọjá ọ̀pọ̀lọpọ̀ wá ń retí àwọn tí ó ta wá àwọn òun náà wọ́n fẹ́ ní

ọ̀rọ̀ rẹ̀ ó gbé kó ọ̀rọ̀ rẹ̀ kò káwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ yọ lọ́wọ́ jẹ́ jẹ́ káwọn ọ̀dọ́ kò jẹ́ ju òyìn kò jẹ́ ọ̀rọ̀ alhamdulillah nínú Ramadan ó lè jẹ́ ó five hundred naira is equivalent to one million lọ́dọ̀ ẹlòmíì dáadáa dáadáa five hundred naira lọ́dọ̀ ẹlòmíì bí ìgbà tí wọ́n fún ẹlòmíì ní one million ní ṣàpáwọn èèyàn kọ́ àtẹ́yẹ bá fún wọn one million kí ló fẹ́ fi ṣe ní ó sọ He's not going to appreciate it that you gave him one million mo náà ju ìdí kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ pé àsọdùn ẹ bá fún ẹlòmíì ní one million naira wà láàyè yóò kí ní kò fi ṣe gẹ́gẹ́ bí bọ̀dá rẹ̀ ṣe sẹ́ẹ̀dì ten thousand sí ọ láti ilé èkó ten thousand naira tó ní in fact mo fẹ́ lè sí ìbá dá owó yẹn padà ní màkáǹtì ẹ̀mí. ten thousand yẹn kò jọ̀wọ́ lójú wà ló ṣe ten thousand ló wá tán sí mi ten thousand yẹn mílíọ̀nù lọ́dọ̀ ẹlòmíì torí pé látijọ́ tó ti dáyé pẹ̀lú àárín bàbá kan sọ nígbàjọ́ tó tó fi ayé òkòwò ọ̀gá fifty thousand naira rí fifty thousand yẹn nínú àpò rẹ̀ ti ń mí o kásìkò olówó o tún wá ń complain aláàzùkú ilé o bó ṣe fọ́ ọgbà ẹgbà tí ní ẹwà dún owó nìyẹn 50,000 lódún yẹn lásìkò yìí mẹ́ra torí pé kò ká 50,000 yẹn kú nígbà tí wọ́n ká kún fún ẹni tí ó ká kú 50,000 èso owó lọ́dọ̀ jẹ àwọn kan wà bó bá fún wọn odidi ọdún méje ò ní wọ́n mọ̀ dúpẹ́ ìbẹ́sẹ̀ tí ń bẹ lẹ́kùlé ilé níwọ̀ àkúndínjẹ rẹ̀ tó pọ́n tí òré yẹn jẹ́ ronú pé tó wà ti nínú àwẹ̀ màá máa kábẹ̀pẹ̀ wá sí mọ́ṣáláṣí màá tún máa bẹ́ tó báwọn kálẹ̀ sọ pé hmm, ń sàárà ní í ṣe ó tún máa máa bẹ́ ní tó tó bá gbọ́n pé mọ́ṣáláṣí láti dá àwọn òjá ló ti tó bẹ́ẹ̀ tó wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wẹ̀ nù bẹ́ẹ̀ wá sí mọ́ṣáláṣí ìrèké bẹ́lẹ́ǹkù lélẹ́yìn tó bá bẹ̀rẹ̀ pé ẹ mo wá tó èkó tó èkó ṣe wàhálà rí pé o há tó lẹ́tọ́ ti wá tí wẹ́wẹ́wẹ́ kéèkéé káwọn èèyàn tó máa sọ ẹ̀nà ní tọ́lọ̀ bá ní kó ní fíríjì tó bá ní lọ gbé fún lé epo ẹgbẹ́ lé yẹ kẹ́kọ̀ọ́ gbé sí bí fíríjà wá gbé wá ní ọ̀rẹ́ ó ní báwọn èèyàn ní mú sàmọ́ ìrèké yẹn ni wọ́n mọ̀ mọ́ wọ́n tún wá dùn mọ́ bàbá kan ní àwẹ̀ tó lọ ó ti kú owó ó ti kú ní ọdún kò bá lọ́mọdọ́ yìí lùmí ṣàdọ́lẹ̀ síbẹ̀ fíìmù tí mo ti ṣe bẹ̀ fíìmù wà láì ìṣe ní máa káwọ́ tí wàá fún mi pé òṣìṣẹ́ ẹ̀gbà iṣu apárí ọmọ náà kò pẹ́ wọ́n ní bàbá yẹn ti kù iṣu ṣẹ̀dùn pé agbádùn iṣu nílùú wa ìparí àwọn ẹ̀jẹ̀ ṣe dáadáa in tó ń lágbára yẹn bẹ́ẹ̀ náà ní ní ìgbẹ̀ bàbá kan náà kì í ṣe ní máa káwá bàbá náà tó ti kú àwọn special engineer náà ni wọ́n ti ti fi ka iṣẹ́ yẹn tó kó gbogbo báyìí ó sì máa dùn in tó ń ní kí ló bá ti sọ̀rọ̀ nínú Ramadan àwọn kan sí ìmọ̀ ronú kalẹ̀ nìyẹn àdánù mọ̀ ń bẹ lóko yí ó ti dùn àmọ́ pé pa yẹn ti kan ní àwọn kan kan fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n bá gbọ́ pé wọ́n rí jẹ́ pọ́n máa ti ẹgbẹ́ ni àwọn kan bò kó lè ní ń ta àwọn kan wà òkú omi rẹ̀ ṣàtò lè ṣe òkú omi wà jẹ ẹgbẹ́ kó ti di owó one kilo pé ayé ti tàbí seven thousand ẹn seven thousand yẹn ṣé ó rẹ tó bá tó bá seven thousand kòkó kílò kan wà láwọn kan jẹ kòkó tó gbé àwọn kan sì wọn ò ní wọn máa àwọn ń ó tó ti ṣe àwọn òkúrẹ́ òun tó bá lọ ta ó gàlága bí ó sì ta ó gàlága ó kàn mú àwọn onírúurú ní ìwà mi o ẹ ìwọ tó ń sin ẹja nílé ìwọ tó ń sin adìẹ fún rọmọdọ́ọ̀nù pẹ̀lú àwọn kan tó ń sin adìẹ ni ó fi máa gbà wọ nínú adìẹ mọ́kànlá tó ṣe fún Ramadan ọlọ́ ní kíkàn ọkùnkùn mẹ́wàá tó wá nípa ẹyọ kan nú ẹ̀ kò ṣe dáadáa kò pé wá mọ́ṣáláṣí kò gé e, káwọn èèyàn ti ẹ̀dú àwọn ọmọ kéékèèké wọn tó dábọ́ sínú ìyẹ̀pẹ̀ wọ́n tún jẹ́ ti ìyẹ̀pẹ̀ sí ìyẹ̀pẹ̀ yóò dùn lẹ́nu ojú wọn bàbá kan náà dọ́gbọ́n gbà lọ́wọ́ mi kí ó lọ fomi ṣàánù òun náà jẹ́ ní òun ló tó máa jẹ́ tó sì yẹn ó tẹyọ kan bẹ̀ pàwọ́ ó pẹ́rán ó fi bẹ̀rẹ̀ sàárì kí ló dé kó mú apá ẹ̀rọ yẹn kó yóò ṣe sí yẹn kó kó wá mọ́ṣáláṣí rọ̀lẹ́ nígbà tá a fẹ́ ṣínú ò ní jẹ tiẹ̀ ní ó lọ fáwọn ọmọ rẹ̀ ní sáré ìsìnlẹ̀dáàdì ẹ àwọn nǹkan tá ń sọ fúnra lọ nípa ní Allah Kùránì ní tàtàwàjú fa iná ọ̀yọ̀ záàdí àtàtàwà báadà tọ̀tọ̀ àmì báadà láàpìmà wà áṣùgbà. Èmi kí ọlọ́run tó sọ ìyẹ̀wò èmi ló sọ ọ̀lọ́ àìlànà. Ọlọ́run ẹ gbáradì ẹ pèsè sílẹ̀ bẹ́ẹ̀ bá lọ ájì. Àmọ́ èyí tó lóore jù nínú ìgbáradì ìrù ọlọ́run àwọn àbáàtà wá ní lẹ́yìn tọ́ọ̀dì àti tó mú tó fẹ́ kó dání ní òkú ẹ má ti àwọn kan tí ó máa wùlé ní mọ́ṣáláṣí tó ń ṣe láìlá kílà láwọn ọ̀nà iṣẹ́ kílà iṣẹ́ mẹ́ ẹ ti rí bí tí sánmà ti rọ góòlù tó ń tí ó sọmá fìdọ̀ wà dáhà ìjẹ́ ti gbọ́ rí níbìkan òjò tó rọ̀ lájọ

fámṣú tí ìmọ̀nà kìbìhà ẹ̀rìn lọ lórí ilẹ̀ wọ́n kù lómi rísìkì nínú tí ilẹ̀ bá mú jáde ẹmọ jẹ́ ńlẹ̀ tí ìwọ́n tó jókòó ní wọ́n lájú ló jáde lọ kí ló fẹ́ jẹ wọ́n ní ayé àyè tó bá tó bá ń ṣe ẹ̀yẹ̀ ilẹ̀ òkun ni ló jẹ́ ayà ilẹ̀ wọn ni ló jẹ́ ká mọ̀ pé èèwọ̀ ní ká jẹlẹ̀ aráàmù ní ká máa jẹ ìgbẹ̀ torí bọ́lọ̀ ní fákùnrú ní rísìkì yìí nínú ìpínlẹ̀ tó jáde ní ẹmọ jẹ ẹmọ jẹlẹ̀ gangan mo rò pé inú ọdún àlàyé ẹ̀mẹ́rin ni pé kí a gbìyànjú ká pèsè sílẹ̀ lẹ́yìn jíjẹ àti mímu ká wá pèsè ìbẹ̀rù Ọlọ́run nítorí ọ̀rọ̀ kan tó bá mi lẹ́rù láti sọ tí àdáni ní máa ń la mi yá gbà kó la zúrù wà ní àmàlà bí èyí ẹni tí ò bá gbé ọ̀rọ̀ ẹ̀rọ àti iṣẹ́ ẹ̀rọ tí ò bá gbé jùlẹ̀ ọlọ́run sànà yìí níṣẹ́ ọwọ́ àti ọ̀sẹ̀ bíi méjì òníṣẹ́ kankan ẹnìkan wá gbé mọ́tò lérí wáyà ó jẹ mọ̀ pé kíùsì kan ló kàn jó kò tó ṣe é yẹn gan wà ní ah, ààrẹ kìíní ara tọ̀wọ́ ó wá ní lọ́ra wá ohun ọ̀dá máa lọ́ra ó wá gbọ́rọ̀ gbogbo ẹ̀ at the end of the day fíùsì náà ló kan ọ̀rá bí wáyà sí ilé inú àwẹ̀ kò bá sí lẹ́ iṣẹ́ ẹ̀rọ nìyẹn àwọn oníṣẹ́ ọwọ́ nìyẹn lágbára wá tíṣà náà nínú àwẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká dé iṣẹ́ ti fọ́ sẹ́mú tààdà ká lè sáìn àsìkò tá dé torí bàbá dé ní àbí ètò bàtà bá fẹ́ sáì àwọn tó jọ amúpémọ́ bá ti wà jẹ́ wọ́n wàá sọ fọ́lọ́pẹ́ ọlọ́run àwọn ẹni òjì ẹ̀sùn dúdú kúkú tètè dé kò kọ táìmù yẹn àwọn àyà agbọ́dọ̀ jùlọ sínú rọ̀mọ̀dán lọ́fíìsì náà àwọn owó kan wà tẹ̀ ẹ̀wọ́ ẹ̀kún jẹ́ lóbẹ̀ nínú rọ̀mọ̀dán já jìnà sí lẹ́yìn ìgbàgbẹ̀ ẹ̀ máa yá ànábìrin kò sí fún ọlọ́run ọba bùkátà kìí min ayyaba ta'amakum wa sharabakum pé ó gbé jíjẹ àti mímu jù sílẹ̀ yọlá wọn nílò nítorí pé kò sí ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rí èké iṣẹ́ ẹ̀rọ iṣẹ́ èké ìpínlẹ̀. hadith kejì anábì ní rúbà sọ ìmì láìsà láhù hábùn ní lẹ́yìn ìsàlàwó àdún kò sí ìpín oríire kan tàbí ládà kan tí ó rí lórí àwẹ̀ tó gbà ìlẹ̀lẹ̀ yóò àti ibi tó fi parẹ́ láti gbà tí àgbájá ti yọ tó rí wọ̀ wà látọ̀ àti orí pẹ́pẹ́ kíkà rẹ̀ gbéra rẹ̀ lọ. ìtumọ̀ ní pé wọ́n sọ pé gbáwẹ̀ kò ní sáwẹ̀ padà wọ́n kò sí ládà gbà sí oṣù ẹ̀rígbó látara èèyàn lọ mọ́ta wọn aláàjì ni àmọ́gbà tó jọ pé ní wọ́n sí fáìlẹ̀ wọn yẹ́ ó wá sí mọ́ta àwọn ògbà fẹ́wọ́n kí wá ní ìyàtọ̀ láàrin wọn àgbẹ́jọ́ pẹ̀lú ni a gbìyànjú láti gbogbo àwọn iṣẹ́ ti fà ń ṣe jọ́nà wà ní ìlú ìlú kan mo mẹ́wọ mọ́tò ní àwẹ̀ láì àwọn obìnrin kan wọ́n fẹ́ bá wọn lọ́kọ̀ ṣeré ìkejì ló bá lóhùn àwọn gbàwẹ̀ lọ́wọ́ eléwọ̀n kan mọ́ ojú mi rí ni o lóṣogbo lẹ́gbẹ̀ẹ́sẹ̀ sámọ̀sì mo fẹ́ wọ ọ̀kàrẹ́ láàárọ̀ pàlẹ́ àwọn obìnrin yẹn ló ń dára wọn lẹ́kọ̀ọ́ àwọn pé àwọn ọlọ́kọ̀ máa ṣeré gan gbà wọn àwọn yẹn dẹ̀ sọ fún ń dáwẹ̀ lọ́mọ ìdọ́dọ̀ rẹ̀ wọ́n ti wà wọn ò ní sọ pé yẹn máa ń jẹ́ sọ́dà mo ti ṣe rìsáàtì díẹ̀ nípa ẹ̀ àwọn tí ń mu ògógóró máwẹ̀ tó dẹ́ni gan máwẹ̀ ìmọ̀ wa mẹ́sàájì déédéé ọlọ́kọ̀ ni wọ́n lọ bá lẹ́yìn sáwẹ̀ lọ wọ́n mú kí ó ní àfà ọgbọ̀n ọjọ́ nínú ọdún owó òní ògógóró pẹlẹbẹ lẹ́yìn àwọn ní yìí tó yorùbá lè wo ní sí ìjọ mẹ́rin yóò tún padà lọ bá sọ kìí ṣe ọ̀rọ̀ yẹ mọ́ tó bá ti sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ tuntun kẹfẹ́ sọ ìyọ́ ń bẹ́ gbogbo wa la mọ bí bá sí tó bá ti àwẹ̀ kápá kùdìẹ̀ kùdìẹ̀ káwá bẹ lọ kó jẹ́ ká lẹ́yìn àwẹ̀ pé ká ti bá lọ bẹ́ẹ̀ lẹ́yìn àwẹ̀ ọlọ́run yóò

wọ́n ti wá láwọn ẹrú tó jẹ́ pé iṣẹ́ òkùnkùn wọn ni wọ́n ṣe ọlọ́run ṣàtúnṣe ìjọ wa yìí o ṣàtúnṣe àwọn olórí wa àwọn aláṣẹ wa bá ní fún wa ṣe o fìfẹ́ wa sí wọn lọ́kàn o fìfẹ́ wa sí wọn lọ́kàn o fìfẹ́ sí wọn lọ́kàn o ọlọ́run àdánwò tó dé bá lórílẹ̀-èdè nàìjíríà àìlètẹ̀lọ́lẹ́rẹ́ òòrùn àìlèsùn pàtí méjèèjì dé yìí ọlọ́pàá ní kakú o kò sí tẹ́lẹ̀ ó sì tún ti dé òṣìṣẹ́ tó lè mú lọ ìrọlọ́wọ́ gbogbo àwọn ọlẹ́ àtàláì lágbára ní mùsùlùmí káàkiri àgbàgbà ayé bá ní àwọn lọ́wọ́ bá àwọn ṣe ọlọ́run dáadáa ayé وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أقيم الصلاة